dá dúró da dúró da dúró da dúró means fire da dúró means fire wọ́n dá ọkùnrin náà dúró. lánàá wọ́n dá ọkùnrin náà dúró lánàá